dá mi. Adá mi mo wá o. Má jẹ́ ń wá ayé iṣẹ́ ọ bàbá. Ṣé mi lóore kan. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo sì tún wí pé ògo ni fún Olódùmarè. A Ọlọ́run ga tó tún fún wa ní orí ọ̀fẹ́ láti rí ọ̀sẹ̀ tuntun lórúkọ jésù kristi ti násárẹ́tì ibi tá a fi ń wo ọlọ́run tá a fi ń rí àánú ààbò gbà èṣù ò ní babẹ̀ jẹ́ ọ̀sẹ̀ títún tí a bẹ̀rẹ̀ yìí lórúkọ jésù kristi yóò san wá fún rere ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ yìí ayọ̀ lọ̀rọ̀ rẹ̀ á já sí lórúkọ jésù lórúkọ jésù bí o ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títún yìí ò ní sọnù ò ní sọmọ nù ò ní sọkọ nù ò lórúkọ jésù ni mo gbàdúrà fún ìwà láàyè ọlọ́run kó dàpọ̀ mọ́ ìwà láàyè ọlọ́run kó bọ̀ rìnrìn àjò ìwà láàyè ọlọ́run kó darapọ̀ mọ́ ọmọ rẹ ìwà láàyè ọlọ́run kó darapọ̀ mọ́ ìṣe rẹ lórúkọ jésù olùgbàlà ni mo gbàdúrà àánú ńlá tí ó gbé ọ borí ohun gbogbo àánú ńlá tí ó gbé ọ lékè ohun gbogbo lórúkọ jésù lọ rí àánú gbà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lọ rí àánú gbà lórúkọ jésù lọ rí àánú gbà àánú tó tayọ lọ rí àánú gbà àánú ńlá látòkè wá lọ rí àánú gbà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù ni mo súre fún ọ bó ti wù kí ewu ó pọ̀ tó láyé bíbélì wípé ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo àwọn ni yóò gbé abí òjìji olódùmarè ààbò ọlọ́run kó dájú lórí ilé rẹ ààbò ọlọ́run kó dájú lójú ọ̀nà rẹ lórúkọ jésù gbogbo ohun tí ń ṣe tiẹ ẹ̀jẹ̀ jésù fún ààbò kó máa bò ó afẹ́fẹ́ ibi ò ní fẹ́ lù ọ́ ò ní pín nínú ìkorò ò ní pín nínú ìdààmú lórúkọ jésù olùgbàlà ni mo súre fún ọ ni mo gbàdúrà fún ọ ìbànújẹ́ ó kéré ó pọ̀ ni kò ní wọnú létí ọ ò ní rọrùn ò ní ríbi ọ̀sẹ̀ yìí yóò pín ọ ọ̀sẹ̀ yìí yóò gbì ọ lọ́sẹ̀ yìí yóò dára fún ọ wàá rí ìrànlọ́wọ́ wàá rí ojú rere ohun gbogbo tó bá dá ọwọ́ rẹ lé ní rere lórúkọ Jésù olùgbàlà lọ di aláṣeyọrí ohun rere gbogbo tó bá dá ọwọ́ rẹ lé lọ́sẹ̀ yìí lórúkọ Jésù mọ́ yóò tì ọ́ lẹ́yìn ògo ni fún orúkọ Olúwa mo gbàdúrà fún ọ lórúkọ Jésù ilẹ̀kùn ayọ̀ ó yá kó ṣí fún ọ ilẹ̀kùn ayọ̀ ó yá kó ṣí fún ọ ilẹ̀kùn ojúrere ó yá kó ṣí fún ọ ilẹ̀kùn àṣeyọrí kó ṣí fún ọ ilẹ̀kùn ìgbésókè kó ṣí fún ọ ilẹ̀kùn àánú ńlá kó ṣí fún ọ gbogbo ilẹ̀kùn tí ọ̀tá ti tì nínú ìkanra àti nínú inú níbí ni wọn àánú ọlọ́run ó yá kó ṣí ilẹ̀kùn náà ọkàn rí ọ balẹ̀ wàá rí ojú rere wàá sì rí àánú gbà ọ̀sẹ̀ yìí ó pè ọ o bí o bá ń jáde ìbùkún ni fún ọ bí o bá wọlé ìbùkún ni fún ọ gbogbo ọwọ́ tó lè kọwọ́ lórí ọ̀rọ̀ rẹ tó lè ní kó o mọ́ rí òkè gùn tó lè ní kó o mọ́ dẹni òkè tó lè ní kó o mọ́ fọ̀n lókè lórúkọ Jésù kan di ìtẹ̀mọ́lẹ̀ gbogbo orú ẹ̀dá bẹ́ẹ̀ kí wọ́n ó di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ lórúkọ Jésù kí wọ́n ó di ìtẹ̀mọ́lẹ̀ kó o tẹ̀ wọ́n mọ́lẹ̀ gòkè gbogbo ọwọ́ tó kọwọ́ gbogbo ohùn tó kohùn lórí ọ̀rọ̀ rẹ lòdì lórúkọ Jésù olùgbàlà ẹ̀mí mímọ́ kó tú wọn ká níwájú rẹ ìyá Ìsáyà orí keje ẹsẹ̀ ìkeje ó sọ nípa ti ìwọ tó ń gbọ́ mi yẹ gbogbo ọ̀rọ̀ òdì ta lè sọ nípa tiẹ̀ lórúkọ jésù ẹ̀mí mímọ́ tú ká lórí rẹ ẹlẹ́rù ibi gbé ẹlẹ́rù ibi gbé ẹlẹ́rù ikú gbé ẹlẹ́rù ọ̀fọ̀ gbé ẹlẹ́rù ìdààmú gbé ẹlẹ́rù wàhálà gbé ẹrù ọ̀tá tí ọ̀tá fi kanra dì lórí ayé rẹ mo gbàdúrà fún ọ lónìí lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹlẹ́rù ìbànújẹ́ kò forí ara rẹ̀ gbé ẹlẹ́rù ìdààmú kò forí ara rẹ̀ gbé gbogbo ìdájọ́ òdì tá a ti ṣe nípa tiẹ̀ ìwàláàyè ọlọ́run kó yí ìdájọ́ náà po ìwàláàyè ọlọ́run kó yí ìdájọ́ náà po ọ̀rọ̀ ọlọ́run wípé báyìí ni olúwa jehova wí ìmọ̀ náà kì yóò dúró bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ lórúkọ jésù gbogbo ìmọ̀ ibi gbogbo ètò ibi ètò àfọ̀gànjọ́ òru parí lórí ayé rẹ ọ̀run yí ìdànù ọlọ́run lónìí ó yí ìdànù ibi ìran ibi eléyìí tó láyẹn tó ń bọ́ lórúkọ jésù ẹ̀mí mímọ́ yí ìdànù ẹ̀mí mímọ́ yí ìdànù bíbélì wípé ìmọ̀ náà kì yóò dúró bẹ́ẹ̀ ni kì yóò ṣẹ lórúkọ jésù ìran ibi kò ní ṣẹlẹ̀ ọ lórí àlá ibi kò ní ṣẹlẹ̀ ọ lórí àsọtẹ́lẹ̀ ibi kò ní ṣẹlẹ̀ ọ lórí ẹni tó ní ayé àti ọ̀run yóò gbé ọ níjà lórúkọ jésù yóò jà fún ọ níbi iṣẹ́ rẹ yóò jà fún ọ nídìí òwò rẹ yóò jà fún ọ lórí ọmọ rẹ yóò jà fún ọ lórí ọkọ rẹ yóò jà fún ọ táyé òfin ọ táyé fi ẹ̀tàn gbà lọ́wọ́ rẹ lórúkọ jésù ó yá gbà á padà ayọ̀ rẹ ó yá gbà á padà ìdùnnú rẹ ó yá gbà á padà àlàáfíà rẹ àlàáfíà nínú ọkàn nínú àgọ́ ara àlàáfíà nínú ìgbéyàwó rẹ èyí ayé ti gbà lọ tí ìdààmú orílẹ̀ lórúkọ jésù ó yá gbà á padà gba àlàáfíà rẹ padà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi ti násárẹ́tì arákùnrin àti arábìnrin ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bí o ti rí àmì ṣe tó o sì rí àdúrà yìí ṣíà fún àwọn ènìyàn rẹ gbogbo lórúkọ jésù wàá tayọ nínú rere gbogbo ire àti àánú yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn yóò sì jẹ́ tiẹ̀ ò ṣìṣe ò ní sòdejá ò ní sọkọ̀wọ̀ ò ní ṣiléwọ̀ nínú ọdún yìí o lórúkọ Jésù ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní jẹ́ tiẹ̀ ògo ni fún Ọlọ́run wa ẹ̀yin ará nínú Olúwa mo fi àkókò yìí mo dẹ̀ mo fi tún rán wa létí pàápàá jùlọ lórí àwọn gbólóhùn ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí mò ń bá wa sọ mo bá wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó lọ pé ká fi ìgbẹ́kẹ̀lé wa sínú ẹni tó lè gbà wá ká gbẹ́kẹ̀lé pátápátá nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí arákùnrin àti arábìnrin gbégbé ayé ìwà mímọ́ kó lè rí tọwọ́ ọlọ́run gbà gbégbé ayé ìwà mímọ́ kó lè rí tọwọ́ ọlọ́run gbà ìwọ náà gbọ́n tí bíbélì wí nínú ìwé ìrìnrere johannu orí kẹsàn-án ó ní àwa mọ̀ pé ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ bọ́lọ́run ọ̀bà wa gbọ́ ti irú ayé wo ló fẹ́ gbé gbìyànjú láti gbégbé ayé wà mímọ́ gbọ́wọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn iṣẹ́ ti ara dágbére fún wọn so èso nípa ti ẹ̀mí kọ́nọ̀run lè gbọ́ tiẹ̀ nínú ìrìn àjò ọdún yìí ìwé onísàm psalm fifteen ó ní àwọn wo ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ ẹni tí ń rìn déédéé tí ń ṣiṣẹ́ òdodo ṣiṣẹ́ òdodo ṣiṣẹ́ òdodo mú èké kúrò lójú ọ̀nà rẹ mú àbòsí kúrò lójú ọ̀nà rẹ mú ẹ̀ṣẹ̀ kúrò lójú ọ̀nà rẹ kó jẹ́ olótìtọ́ olódodo sí ọlọ́run kí àdúrà rẹ lè gbà psalm twenty four oníta ni yóò gun orí òkè olúwa lọ ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ ìkẹrin ó ní àwọn tó ní ọwọ́ mímọ́ àti àyà fífọn àwọn tí kò fi ọkàn wọn tí wọ́n fi ahọ́n wọn tí wọ́n fi ọkàn wọn tí wọ́n gbẹ́kẹ̀lé ohun asán ayé tí wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run àwọn ní ó rí gbà lọ́wọ́ ọlọ́run àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ nítorí náà arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi ẹ jẹ́ ká gbégbé ayé wa mímọ́ ká lè rí tọ́wọ́ ọlọ́run gbà kí ìbùkún ọlọ́run kó lè bá jẹ́ tiẹ̀ kí ọlọ́run kó lè wà ní ìhà tiẹ̀ kọ́lọ́run kó lè máa gbé ọ níjà mo sì gbàdúrà gbogbo ibi tó fi ń wo ọlọ́run tọ́rọ̀ rẹ̀ fi ń bọ́ sí èṣù ní babẹ̀ jẹ́ ìwà láàyè ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ agbára ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ gbégbé ayé wà mímọ́ àwọn kan tó gbégbé ayé wà mímọ́ àwọn náà ló lè bá jésù jọba nínú ìwé first corinthians chapter nine ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé chapter six from verse nine tàbí ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ó ní ká má tàn yín jẹ kì í sí àwọn àgbèrè tàbí àwọn panṣágà tàbí àwọn olójú kòkòrò tàbí àwọn olè tàbí àwọn ọ̀lẹ ó ka gbogbo rẹ̀ lọ ó fẹ́ kó ṣí kó kà á ó ní yóò jogún ìjọba ọlọ́run tó o bá wá jogún ìjọba ọlọ́run ó sì ní láti inú ayé yìí láti láyọ̀ ìlú ọ̀run rere tó o bá wá jogún ìjọba ọlọ́run ṣé sátánì ló fẹ́ bá gbé títí ayé nítorí náà arákùnrin àti arábìnrin mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ ọ́ ẹ jẹ́ ká gbé ìgbé ayé wa mímọ́ ká lè bá àbá kristi jọba torí dídé rẹ̀ súnmọ́ tòsí làálàá wa nínú ayé kò ní dá sásán bíbélì wípé bí ènìyàn tiẹ̀ kójú òun ló kọ́ gbogbo ayé yìí tí ò bá ní kristi kó ní ìyà ní asán nínú asán òmúlẹ̀mófo ni bíbélì sì wí pé ẹ wá olúwa nígbà tí ẹ lè rí àkókò tó ń gbọ́ mi yìí mo fẹ́ kó ṣe ìpinnu tó dára nínú ọlọ́run kó fi àkókò yìí kó fi wá ọlọ́run nínú ìwà mímọ́ nínú ìwà pípé kó lè bá rí tọwọ́ rẹ̀ gbà kígbà rẹ̀ lè rọrùn kó lè gbè ọ́ níjà kó lè jà fún ọ lórúkọ jésù nínú ọdún yìí ọlọ́run yóò jà fún ọ ọlọ́run yóò jà fún ọ yóò jà fún ilé rẹ yóò jà fún ọ lórí ọmọ ọkàn rẹ yóò sì balẹ̀ ògo ni fún orúkọ olúwa bó o ti ń gbọ́ àdúrà yìí tán mo fẹ́ kó o pín fún gbogbo àwọn ènìyàn rẹ pátápátá gbogbo etí tó bá gbọ́ gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ ìkorò ò ní wọ ọbẹ̀ ìbànújẹ́ ò ní wọ ọbẹ̀ ọlọ́run yóò sì jà fún yín àlàáfíà yín yóò máa pọ̀ sí ògo ni fún orúkọ olúwa jésù kristi olúwa wa àmín. mo wá gbéra ara mi. ó dọ̀dọ̀ ọlọ́run ọba o. mo ní bàbá kú lé o. bàbá ní ọmọ mi kú àbọ̀ o. mo ní ajá ayé àwọn yẹn ń gbó korokoro. koro. ó ní àgbo ayé àwọn yẹn ń kọ́ gbọ̀ngbọ̀ngbọ̀n o. mo ní ejò ayé àwọn yẹn ń nà tọ̀tọ̀tàn o. mo ní ẹkùn ayé àwọn yẹn ń búramúramù o bàbá. bàbá ni ń dúró náà ó ní àwòdì òkè tó wó kara ń kọ̀rọ̀ kí ló lè fi gbín ṣe. bàbá ní àwònú àwònú lẹ́kùn wẹ́yẹ òkè o. bàbá ní ìkọ̀kan oníkejò lẹ́sẹ̀ wàrà mi. ó láyànfẹ́ ọmọlémi ọ̀rọ̀ mi ò ní sùn o. ìjà tí ó dá mi. ó dá mi fún yàjẹ́ o.